باب الإبراد بظهر في شدة الحر orí ọ̀rọ̀ alìbùrọ́dù bí zohor jíjẹ́ kí ìgbóná òòrù tutù bí zohor fún ìrun lórí fi ṣí dátìlẹ̀ harry lásìkò tí ìgbóná oòrùn bá le ìbòrọ́ọ̀dù jíjẹ́ kí nǹkan tutù níjẹ́ ìbòrọ́ọ̀dù ok kí nǹkan tutù jíjẹ́ kí ìgbóná oòrùn tutù bíi zuhur fún ìrun zuhuri fi ṣí dátìlẹ̀ harry lásìkò tí ìgbóná oòrùn bá le. hadith five three three àti five three four àní abi huraira wa abdullahi ibnu umar radiyallahu anhu an rasulillahi sallallahu alayhi wa sallam annahu qala idha ishtadda al fàábórìlú anisola fàyínà ṣídátàlẹ̀ harri mẹ́fàáhì jahannam adi five three three àti five three four nínú tírà sọ̀híhù àlìbùkọ́rí àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá àní àbí huraira wa abdullahi ibn umar láti ọ̀dọ̀ bàbá huraira àti abdullahi ọmọ umar kí Allah yọ́nú sí an rasulillahi sallallahu alayhi wa sallam látọ̀dọ̀ òjíṣẹ́ Allah kí ìkẹ́ àti ọlá Allah máa bá anahu kọ́ọ̀lù dájúdájú ànábì sọ pé إذا alẹ́hàrò الحر، إذا nígbà الحر، ìgbóná òòrùn bá le fàábìrìlú anisọ́lá ẹ jẹ́ kí ó tutù fún ìrun fàábìrìlú anisọ́lá ẹ jẹ́ kó tutù fún ìrun fàyínà ṣí dátà lẹ́hàrì. nítorí pé dágúdájú líle ìgbóná oòrùn min fàyè jahannam ó wá láti ara ríru sókè iná jahannama ni tí iná jahannama bá ti ru sókè á ru sókè ní àsìkò tí oòrùn bá kan àtàrí. ìta máa gbóná gan-an ó máa gbóná gan-an ànábì wa sọ pé ẹ jẹ́ kí ilẹ̀ ó tutù ẹ má kó àwọn èèyàn sínú wàhálà oòrùn ẹ jẹ́ kí ilẹ̀ tutù. kẹ́ tó lọ kírun zuhuri. Hadith five three five. عن أبي ذر رضي الله عنه قال أذن مؤذن النبي صلى الله عليه وسلم الظهر أذن مؤذن النبي صلى الله عليه وسلم الظهر فقال أبرد أبرد أو قال انتظر انتظر وقال شدة الحر من في جهنم فإذا اشتد الحر فأبردوا عن الصلاة حتى رأينا فيئة hadith 535 three five nínú tírà sọ̀híhù àlìbùkọ́rí àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá àní abizari látọ̀dọ̀ bàbá zari rọ́díyàlọ́hù ànihù kí aláwọ̀ sí paul ó pé azana mu'azinu nabiyyi sallallahu alayhi wa sallam azuhur. azụhụrụ. olùpẹ̀rún ànábì pẹ̀rún zuhuri olùpẹ̀rún ànábì ó pe ìrún sọ pé abrid jẹ́ kó abrid jẹ́ kó tutù tàbí kọ́ọ̀lù ó sọ pé mú sùúrù wait olùpẹ̀rún anabi pe irun ó pẹ̀rún zuri ní ọjọ́ kan ànábì wa ń sọ fún olùpẹ̀rún náà pé jẹ́ kó tutù jẹ́ kó tutù tàbí ó sọ fún pé mú sùúrù mú sùúrù lẹ́yìn náà wá sọ pé ṣídàtòlà harry lile ìgbóná oòrùn min fáì wá láti ara ríru sókè iná ara ríru sókè iná jahannama fáìdà stadalhar nítorí náà nígbà tí le fàábírìdú anisọ́là ẹ jẹ́ kí ó tutù fún ìrun tẹ́ ẹ fẹ́ kí ẹ jẹ́ kí ó tutù fún ìrun náà ẹ ó tutù o àtàárọ̀ iná fàyà àtùlùl títí a fi rí òjì oòrùn yàtàrí fún ilẹ̀ tó ga sókè. So ilẹ̀ tó yọké títí a fi rí òòjì oòrùn yẹ̀tàrí fún àwọn ilẹ̀ tó yọké kí ni Saudi Arabia ni orílẹ̀-èdè tí ànábì gbé tó ti jíṣẹ́ Saudi yìí nínú ètò tí ọlọ́run fi dá ayé àti ayé ti oòrùn òun ni pé Saudi ó súnmọ́ àárín gbùngbùn ibi tí oòrùn máa ti jáde òpópónà oòrùn Saudi súnmọ́ bẹ́ẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà àwa jìnnà síbẹ̀. Si sọ ọmọ pé a súnmọ́ nǹkan ẹyọ ju ara wa lọ kó lè yọ dáadáa pt express ni wo bi tí mọ́ṣáláṣí wà yìí òun ni ilé àkọ́kọ́. tọ́tẹ̀ lé express ilé kan ń bẹ kan ile mi otu kan ile mi otu kan ile mi kó gasi pe sí òpópónà express yẹn ni ọ̀nà ti òòrùn ń gbà lọ tó ń gbà rìn bọ̀ sọ mọ̀ wípé àwọn tó wà ní tòsí express àwọn ni wọn kọ́kọ́ fíìlì òòrùn kí ilé tó tẹ̀lé tó fíìlì ẹ̀ àti ilé kẹta àti ilé kẹrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bọ́lá bá ṣe gbé ilé ayé kalẹ̀ nìyẹn ní abẹ́ oòrùn tí ń bẹ lókè wa therefore nílùú tiwọn kò lè ọdún kò lè ọdún tí oòrùn bá ti yẹ̀ ní àtàrí báyìí òjì tíntínní lẹ́ẹ̀rìí lẹ́gbẹ̀ẹ́ kọ́ọ̀mọ̀ kọ́ọ̀mọ̀ ni standing objects standing object òjì tíntín ní báyìí lẹ́ẹ̀rí nítorí wípé ní àsìkò tí oòrùn kan àtàrí nílùú tiwọn oòrùn nígbà tó kan àtàrí nílùú tiwọn òjì ti bọ́ sí abẹ́ kọ́ọ̀mọ̀ ẹ̀ ní rí ẹ̀ ní rí òjì mọ́ nílẹ̀ẹ́lẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nílùú tiwa tó bá di ní aago méjìlá àbọ̀ ìwọ bọ́ sínú oòrùn kó o nàró gbáǹtọ́ kó o wá ní kí ẹnìkan ó wo òjì rẹ ó rí i pé òjì rẹ wà nílẹ̀ tó gùn kódà yóò fẹ́ gùn tó orúnkún rẹ̀ àmọ́ nílùú tiwọn lásìkò tí òjì wa tó gùn dé ibi orúnkún wa. lọ́dọ̀ tiwọn ò ní rí òjì máa ń lẹ̀lẹ̀ ìyẹn ní nítorí pé òòrùn nítorí pé ìlú tiwọn ó súnmọ́ òòrùn jù wá lọ ìṣẹ̀lẹ̀ kí òòrùn ó lè bọ́ ó dì àwọn máa experience ẹ̀ àwọn máa feel ẹ̀ tiwọn. ju àwa lọ ó rí i pé lókè ọya lókè ọya àwọn náà súnmọ́ ẹ̀bá òkè oòrùn tí ń mú lókè ọya bíi Sókótó bíi Maiduguri kì í mú ní ilẹ̀ Yorùbá so bá a ṣe súnmọ́ oòrùn tó náà ni a ṣe ń fìlì ìgbóná oòrùn. Saudi wa máa ń fíìlì ìgbóná òòrùn gan-an ju ẹni tí wọ́n bá sáábà lọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan lọ́dún tírú ẹ̀ bá ti wá ṣẹlẹ̀ ànábì wa máa sọ fún wọn wípé ẹ jẹ́ kí lè òtútù ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú yẹn tí wọ́n bá ti lè rọ́jú lọ kí lórí báyìí wọ́n ká lóko òdejúmọ́nulé ni ẹyọ ẹnì kọ̀ọ̀kan lọ́kàn máa rí ń ta ẹni tó sì rí níta náà inú full air condition ni ó wà full air condition ló máa wà àwọn air condition tí ọmọ gbá yìí tí wọ́n gán ọmọ gbọ́ ohùn rẹ̀ níbi tí òòrùn wọn tó lágbára dé wàyí o ìgbàkigbà tí wọ́n bá ti wá experience excessive heat ìgbóná tó kọjá ẹnu àlà ànábì máa ń sọ fún wọn pé ábúrìdú ànisọ̀là ẹ jẹ́ kí ilẹ̀ tutù fún ìrun náà ká tó kírun wọ́n wá ń sọ ní ìsìn pé wọ́n wá ń sọ ní ìsìn wípé àwọn wá mú sùúrù ní ọjọ́ náà débi pé àtàárọ̀ iná fáíà tùlùl fáíà tùlùl kí ni jẹ́ tùlùl tílẹ̀ bá ṣe gbansasa ok kíkan wá yọ kébọ́ta kọ́kàn ga láàrin ètò ara ga láàrin rẹ̀ yẹn náà ń pè ní tùlùl wọ́n wá láwọn mú sùúrù fún un náà débi pé òjì ètò yọké yẹn àwọn rí òjì yẹn àwọn padà rí òjì tó túmọ̀ sí pé òjì yẹn ó ti gùn sí i kọ́ńtírárì sí ohun tí wọ́n bá sábà pé lọ́gán tí oòrùn bá ti yẹ̀ ní àtàrí tí wọ́n rí òdì tíntínní àyílà ti wọlé nù lóru ti wọlé nù ṣùgbọ́n nírú ọjọ́ tóòrùn bá gbóná kọjá ẹnu àlà wọ́n á ṣe sùúrù tí òjì yẹn tí ó fi gùn sí ìtumọ̀ nǹkan tí wọ́n ń sọnù sọ wá rí tí wọ́n ń ṣẹlẹ̀ níbẹ̀ yẹn tó tún ṣẹlẹ̀ ní Maiduguri Sokoto Kano kìí ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá o Allah subhanahu wà ta'ala ọkẹwàá pọ̀ pẹ̀lú wẹ́dà nílẹ̀ Yorùbá gbógẹ́ ti tòòrùn kò síjọ́ kan tí òòrùn mú rí nílẹ̀ Yorùbá tí wọ́n kéde pé ẹ bọ́ o òòrùn wa kìí kọjá ẹ̀mí wa. àwọn èèyàn òrùn ó mú wọ́n sì máa tajà lọ nínú òrùn òrùn táwọn wí wọn ò ní ṣe wáàsí fún ọ wọn yẹn pààrọ̀ wa ìnàró fábùkì ló kọ rẹ̀ yóò fọ ojú ó ń tọ̀ ní o níbi tó lágbára dé ìdí nìyẹn tó fi gá sí wípé ẹ̀sìn wa ẹ̀sìn rọrùn ni nígbà tí oòrùn yìí bá lágbára pọ̀ bẹ́ẹ̀ anebi ọ sọ fáwọn mùsùlùmí pé ti ìbọ̀ ọ̀ta ẹ jẹ́ kí kátẹ́gùn ọ̀fẹ́ sílẹ̀ nígbò sì wípé àsìkò ó ti bẹ̀rẹ̀ ní kété fi dọ́gba sí ọ́bjẹ́kìtì gáàpù wà ń bẹ́ẹ̀ ó lóore àmọ́ tí ìdíwọ́ bá ṣẹlẹ̀ sí wa á lọ lára ìdí nìyẹn tí ànábì fi ní kí wọ́n máa lọ irun lára fún àsìkò tí irú eléyìí bá fi ṣẹlẹ̀ ok. Hadith 536 عن أبي هريرة رضي الله عن النبي صلى الله عليه وسلم قال إذا اشتد الحر فأبردوا بالصلاة فإن شدة الحر من في جهنم Hadith 536 nínú tírà Sọ̀híhù al àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá a abi huraira látọ̀dọ̀ bàbá huraira kí sí látọ̀dọ̀ anabi kọ́ọ̀l ó sọ pé idha ishtadda al nígbà tí ìgbóná oòrùn bá le fàábùrì dúbí sọ́lá ẹ jẹ́ kí ó tutù fún ìrun o. ẹ jẹ́ kí ó tutù fún ìrun fàyínà ṣídátàlẹ̀ hàrì nítorí pé ilé kókó ìgbóná oòrùn mẹ́yìn fa ìjà hannam ó wá látara ríru sókè iná jahannama ni. Hadith five ṣe rí hadith five yìí ìtẹ̀síwájú ló jẹ́ fún hadith five three six nínú àtẹ̀jáde kan wọn ò gé sí méjì nínú àtẹ̀jáde kan wọ́n gé sí méjì ìyẹn ni pé nínú àtẹ̀jáde kan wọ́n bá nọ́mbà kan náà lọ nínú àtẹ̀jáde mìíràn wọ́n bá nọ́mbà ọ̀tọ̀ọ̀tọ̀ lọ àmọ́ ká lè mọ̀ wípé ìtẹ̀síwájú five three six ní five three seven lẹ́ẹ̀ fi gbọ́ án kìíní kan níbẹ̀rẹ̀ rẹ̀.